international enterprises limited àtúngbé titun dé fàyèdí èṣù lákọ́lé yìí o. èmi ló kọ́ lè yéṣu. wúyà àlẹ́ ìwà rẹ̀ ìṣe ìṣe ìṣe ìṣe ìṣe sáyidi èṣù olórí mẹ́ta ìsàlàyé o. sáyidi èṣù olórí mẹ́ta ìsàlàyé o. ìgbàlú ògiri ọkọ̀ onílé oríta àyàkókò nàkí oògùn. ó bẹ bọ ẹlẹ́mọ lórí ta kó bẹ́sù bẹ gbà. ó bẹ bọ ẹlẹ́mọ jẹ sayi di èṣù. kò ṣe é kò ṣe é fọbàmù kò ṣe é fọbàmù. ogun náà yà kí lálẹ́ fà gbọ̀rọ̀ yà pẹ́ gẹ́gẹ́ bí àṣà. di èṣù alájà bí la ọkùn sigidi tí a bẹ fi lórí ìtàkẹ́tà ìsàlàyé. ẹ gbórí àtìrìnjù. sayi di èṣù kò lẹ́jà òkú dẹ̀. o tó kó bá balẹ̀ jẹ́. sinimá titun sayi di èṣù. action packed movie ni láti oh! lọ́pin díẹ̀. ṣẹ́gun ògúngbẹ́ àti wàsíù adéyanjú ló direct díẹ̀. starring ọláyà igwe. saheed àyìnlá la wà. ṣẹ́gun ògúngbẹ́. adúlé adé. badira abadia. alágbèéní òòṣà. bàbá yẹrẹ kọ́. akíọ́lá yá. mustapha sọlágbàdẹ. títí bàbá ọjà. jùmọ̀kẹ́ george. abibat jinad àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun saheed èṣù. fẹ́ràn kẹ́wò kẹ́gbà ó kọjá bẹ́ẹ̀. grab your copy now. ẹ mi sọ fáṣọ ìgbàlódé kó má yọmọ o ẹ mi sọ fáṣọ ìgbàlódé kó má yọmọ o torí pa kísà tẹ́ẹ̀rí yẹn ti fìgbà kan ló gbà rí torí pa kísà tẹ́ẹ̀rí yẹn ti fìgbà kan ló gbà rí ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó má yọmọ o lówe lówe là ń lùlù àgídìgbò lòwe lòwe là ń lùlù àgídìgbò sẹ́ ọlọ́gbọ́n màmá ló lè yé o ọ̀mọ̀ràn ṣóhun màmá ló lè mọ o òkò tá a bá sọ bọ̀ pẹ́ ṣóhun ní sọ fún ni padà tàbí ṣùgbọ́n kan ò sí o ìyẹn ti dájú ọ̀rọ̀ yìí bá ẹ wí o ó bá mi wí mọ jésù tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ o. kí ló fà gbogbo. ok bẹ̀rẹ̀ sí kẹ́sìrò. so ìwọ ló ń cross mi mọ́lẹ̀. Eh, mr bamidele ọjọ́ gbogbo ní tó le o ọjọ́ kan péré báyìí ní tó ní bọ̀ o máa rò pé o smart ju every other person lọ tí wà àti àwọn èèyàn bá jọ ń jà fún contract kan wàá make sure pé you go extra mile láti gba contract yẹn èmi àti ẹ jọ ń bid fún contract o make sure pé ọwọ́ ẹ ló bọ́ sí. ọlọ́run ni kì í ṣe mi oh. bẹ́ẹ̀ ni ọlọ́run ni kì í ṣe mi dúró ná ṣé mi níjọba ni ó mọyé èèyàn tó apply fún contract kíjọba tó fi pé èmi ló tọ́ sí. Si ọ̀dẹ̀ ìgbé fún mi nìyẹn kí wàá ní ìṣòro títí ẹ. wo wo wo wo wo wo alaye ó ti pẹ́ tèmi ti ń pa ẹ̀ ó ti pẹ́ ah. tí mo ti ń mo mọ̀ ẹ́ dáadáa ó mọ̀ mí o ṣùgbọ́n lórí eléyìí ojú ló fi rí ọwọ́ ẹ̀ ò ní bà. you are very stupid tani ẹ mi ò mọ wọ́n rí ẹ dé mi mọ̀ rí nìyí. ọ̀tẹ̀lẹ̀ méjèèjì òpònú dẹ̀ ni ní kọ́ńtàtọ̀ ti àwọ̀dù fún mi sign and seal. oh sign and seal. yes. ṣebí kọ́ńtà tó sọ pé sign and seal ṣẹ́gun. ọ̀gá. dọ́kúmẹ̀tì kó fún ẹ ńkọ́. ọ̀gá fúnra mi gbé sínú mọ́tò láàárọ̀ yìí mi mọ bó ṣe dọ́wọ́ wọn. look here okay merci give me my document. <laughs> give me my document. let me tell you something mr bamidele bí egungun ṣe ń di ọmọ nínú aláboyún kò sẹ́ni tó mọ̀ contract paper tẹ́ ń wò yìí ojú ẹ̀ lórí. Ah! kò sẹ́ni tá ó fìnú wé o lórí èèpẹ̀ tá ń rìn yìí o tàwa lẹ́ni náà tá ó fìnú tọ́ o idà olójú méjì ni wọ́n o wọ́n ń ṣòro kiri o idà olójú méjì ni wọ́n o wọ́n ń ṣèkà kiri báwo la ti mọ̀ wọ́n o báwo la ó ti dá wọn mọ̀ o. àlá tó yẹ pé a nídìí láti fi àdúrà ká fi jagun ẹni àwọn àlábẹ́ ó máa ń ba re nǹkan re jẹ́ mọ́yàn lọ́wọ́ ni o. a dẹ̀ ní láti fi ogun alátakò a ní láti fi bú. ẹ wo pásítọ̀ tí bá sọ fún yín pé nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ipò òye mi mo ń purọ́ fún yín ni o <laughs> èmi ò rírú eléyìí rí o ní iṣẹ́ tí mo ti ń lé for donkey years contract yẹn wá bọ́ sí tán èèyàn kan wá wá láti ibì kan ó ní kí n fòkè nìṣó yí mò ń dé òun lọ́wọ́ mò ń disturb òun mò ń mú òun lọ́wọ́ dání ah, ah, ẹ rí báyìí le. dáàdi wa ẹ fi ọkàn rẹ balẹ̀ sá ah, kò sí ìbẹ̀rù fún ọmọ ọlọ́run nítorí mo nígbàgbọ́ pé lẹ́yìn àwẹ̀ àti àdúrà tá a máa ṣe yìí ẹ máa padà gbégbá ọpẹ́ ni sà. orí tó ti tẹ̀ ń lọ́wọ́ sí àwọn ẹni bíi onígbàlọ́wọ́ yín o àwọn onígbàlọ́wọ́ yín o àdúrà ti di fún yín. ẹ sà ẹ ká gbàdúrà ní orúkọ Jésù ní agbára ẹ̀jẹ̀ Jésù. Babes, what an amazing day. Ah, today is the best day of my life. Or everybody was actually lost smooth and sound without no problems. Hmm. Olúwaṣẹ́gun mi. Ẹ èmi gan nínú ẹ̀dùn jù lọ́jọ́ tèmi. Torí tó bá ní kàn wọ ẹṣin nínú mi, ó máa máa lọ smoothly ni. Come, you go tiẹ̀ nífẹsẹ̀ face, rárá. Ha! Finally, I'm now Mrs. Olakiitan. <laughs> Eh? Ọmọ mi kúrò lẹ́gbẹ́ single ladies. Ẹ eh, bọ̀ tọ́lọ́ ló ṣe ẹ̀kọ́ ṣe mí. Wá ṣe mí lọ́lọ́kọ lórí, ó jẹ́ kí n ṣe máa wọ́kọ̀ káàkiri. Èmi gan ló yẹ kí n máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Wípé ó tún fún mi níyàwó tó dáa, ìyàwó lálùbáríkà, ìyàwó tó máa bá mi kálẹ̀. Wọ́n ọpẹ́ tọ́ sí ẹ, you are just my small God lòwe lòwe là ń lùlù agídìgbò sẹ́ ọlọ́gbọ́n màmá ló lè yé o. ládùúgbò gbogbo ìṣòro tí mo dojú kọ yìí do you believe pé ayọ̀ ló já sí fún mi. èmi ló já mọ́ lọ́wọ́. <laughs> congratulations. àdúrà ń gbà. ẹ ṣorí ìbọn tí èmi máa ń sọ nìyí gbóhùn tí ìyàbá ti ń ṣe ilé ayé yìí eh. kó máa fi inú mímọ́ ṣe bá ti ń gbàdúrà tó ń fi inú mímọ́ ṣe nítòótọ́ tó o dẹ̀ gbogbo bàjẹ́ fún ọmọ làkejì ẹ eh. ó ti dẹrọ kó lọ́ọ́ máa ṣe yánú kí èrè dẹ̀ máa wá àti ìsìn àdúrà eléyà ńlá ti celebrate ẹ. nítorí ẹ̀ ni mo ṣe pé pé ẹ̀yin nìkan kọ́ ni máa celebrate eléyìí this come for celebration. ó ti ẹ bèrè lọ́mọ ìgbéjà lẹ́yìn tó jókòó yìí. mo ń wò náà ṣé ọ̀sẹ̀ pẹ̀lú àwọn náà ọmọdé ìdánlódì. òun ló ti gba ọ̀dọ́ láti lọ sí ogun yẹn gbé ọmọ àbúrò mi tó tẹ̀lé mi gangan àkọ́ bí ẹ̀ nìyí. ọmọ ìyàbọ̀. ìyàbọ̀ gẹ̀ẹ́tì ẹ ọmọ ìyàbọ̀ ni àkọ́ bí ẹ̀ nìyí. fọ́ọ̀mù ọmọ ìyàbọ̀ ni ìgbà tí ò ìbí lọ àwọn ọ̀sìn yìí tó ti ìbí kọ́kọ́ wà nílé àbíkọ́ ah, ah, ah, máa rìn kiri máa láwọn kọ́ ẹ̀kọ́ máa ṣe gbájà òwe márùn-ún nígbà tó ẹ̀ tèmi tó ní kọ́mílì gidi ọ̀rọ̀ ẹ̀ tèmi eléyìí lè máa rìn jẹ́ mú akọ́ máa ṣe ẹ̀fẹ́ bó ṣe mú wá fún ẹ. Alex so serious sa jóná ṣé òun ọ̀mù ni. àkòyé in fact bó ṣe jókòó igan bó ṣe ń sọ̀rọ̀ igan mi ò nígbàgbọ́ pé ìyàbọ̀ ló gbọmọdé bẹ́ẹ̀ ni báwo ló ṣe máa wò mí ṣùṣù ọmọ sọnù sórí báyìí kí ló rò bá ń ṣe bí ṣé rò bá ń ta bọ́ǹsì ni nígbà tí èèyàn gbé omi sórí báyìí tó ní kó wá máa ṣiṣẹ́ lọ́dọ̀ mi iṣẹ́ wo tó bá jẹ́wọ́ ló ní ilé iṣẹ́ yìí iṣẹ́ wo ló máa fún rẹ̀ ní báyìí mo béèrè ní o. ó kọ̀ bá mi bóyá kó máa ṣe pí àdúgbò fi sí reception bẹ́ẹ̀ kó má kàn wá nǹkan títí mo ṣe mú wá fún yẹn. má ṣe pí yẹ eléyìí eléyìí irú eléyìí á ṣe bí ẹ mi ò tọrọ rádaràda o jọ̀ọ́ má bínú jàre ẹ̀gbọ́n màmá ẹ̀ ló lo mú ẹ gbọ́rọ̀ kí lórúkọ títí ẹ sẹ́ni tó ní kó wá ṣiṣẹ́ lọ́dọ̀ mi mi ò lè sọ̀rọ̀ sókè ẹ̀ tántìntì ń lọ kí ló sọ mi ò gbọ́. ìwọ náà ò dẹ sọ ah òde tó máa ń ṣe òde ṣe bí ọdẹ sọ̀rọ̀ náà. alice lórúkọ mi sọ. ẹ ẹ wá sókè ẹ eh, eh, ìwé mélòó ló kà. spesa tó dání sàn mo dẹ̀ pass gbogbo papers mi. ṣàlàyé o dẹ̀ pass gbogbo ẹ̀. bẹ́ẹ̀ sàn. àwọn òbí ẹ̀ ń tọ́. wọ́n wá sàájú ní bàbá ẹ̀ sàn. wọ́n dẹ̀ aláwẹ̀ kó kó nu ilé wọn pẹ̀lú irú oorun lórí. ẹ́ ah ẹ ní family o alex. ẹ ẹ ẹ o understand sórí àwọn ìyá sọnù lẹ́nu adójútì mi wọn wọn máa nígbà tó wà ní bóge bóge bóge ẹ máa dá mú dá etí mú lágbo. ẹ ń fi gbogbo yẹn lẹ ẹ dé kẹ máa ba ayé jẹ nìyẹn kọ́ máa lu tí kọ́ máa lu mú kọ́ máa kọ́ máa lọ àwọn kọ́ máa kọ́ máa lu nǹkan tó yẹ kọ́ lu ní ní gbogbo ara wọn ẹ nǹkan tó wà ní vogue vogue náà ni vogue èyí bó lẹ máa lẹ máa qualify gbogbo nǹkan tí ò dáa. ọmọ gbòòrò sórí báyìí sẹ́kọ̀ọ́ jẹ́ ká panupọ̀ bá wí wàṣọ tó wọ. ṣé abẹ́pẹ́ lè ń bì kíní ìyìn àbíjẹ́ ọ swimming pant trunk tí ò da ò da ẹ máa bá àwọn ọmọ yín sọ òótọ́ ẹ tó bá lòdì rere kò ní ọmọ gbé irú yìí jáde nínú ilé ń sọ pé nǹkan tó wà yìí vogue lókè àmọ́rò bó ti change ni o ò change pẹ̀lú gbogbo behaviour ṣe o. o change in fact ó jẹ kí ló dé tí mo pè é gan-an for goodness sake èmi èmi ìyọjọ́ ayọ̀ mi ni because inú mi ń dùn lọ́wọ́ ni ó ti fẹ́ máa ó ti fẹ́ máa ba múdùn mi jẹ́. ọ̀rọ̀ báyìí kí lè gbà àwọn tó wà ní ẹgbẹ́ ká lọ sí ti ìyẹn gbọ̀ngàn a máa ń tiẹ̀ títà. ó jẹ́ ká pa ti ọmọ àbúrò ẹ̀ tì please má bínú jàre. àǹtí yẹn pọ̀ jù ah, mo dẹ̀ máa ń mì sí ní. ẹ jẹ́ ń pàtẹ́yìn ṣe rí àwọn nǹkan tẹ máa ń sọ yẹn inú ò kí n rí lè gbọ́ dáadáa tẹ bá ti fẹ́ máa bá mi sọ̀rọ̀ ẹ mọ̀ kémi ò kí n ṣọmọ èkìtì ọmọ abẹ́òkúta ni ẹ máa sọ ní ẹyọ kọ̀ọ̀kan kẹ́tì ẹ lè máa kọ́ mi ní àwọn nǹkan tó máa jẹ́ kí n tètè máa mọ̀ ó ti yé yín. ìfẹ́ mọ́ eh. máa kọ́ ìyìn oríṣi ìṣúmọ̀ wí ààrẹ wà lẹ́kìtì náà dé beautiful dáadáa mọ́ láìkí rí. oh god ah, ah. <laughs> yes eh, láìkì yẹn nìkan ni mo gbọ́ nù gbogbo nǹkan tẹ sọ àwọn ẹ má wọrí èmi àti Eh, èmi àti yín máa rí apá tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ni ẹ eh, akọ mo fẹ́ lọ lẹ́kìtì in two weeks time. <laughs> ìpè mi máa dá iná òun. ọ̀rẹ́ mi ìjọ ilé wa ẹjọ́ ìṣá lẹ́kìtì eh. rọjọ́ nìkan tó kàn fún ẹ lélẹ̀. Ah, fílẹ̀ fílẹ̀ ọ̀rẹ́ mi is good to be married look at you you ṣe fresh really ah you looking so fresh so beautiful ah èmi náà ṣáà máa marry lọ́jọ́ kan báyìí. ó ṣe ọ̀rẹ́ mi ó kọ́ àdúró tì mí mo dẹ̀ gbàdúrà pé nǹkan rere báyìí làwọn máa bára wa ṣe. àti gbígbé ara ẹni. àti pé láìpẹ́ láì jìnnà ṣe náà máa dé o. Ah! ó ti jẹ́ pé mi ò tí ì lọ́kọ mo mọ̀ pé mo nígbàgbọ́ mo máa marry very very soon. Ah! ó ti gbàgbé pé wọ́n ló gba racket ìwọ ni you are the next ok? wo má wọrí ìgbẹ́ mi á ah! mo ṣe fáìrì ìgbẹ́ mi ló kà jí o mo kó dá o. ọkọ̀ ẹ̀ kọ̀. Oh ọkọ mi <laughs> ó wà lókè ó ń relax. Ah, ó tó bẹ́ẹ̀ ó tó bẹ́ẹ̀ gbogbo tó pọ̀ yóò tó kó rẹ̀yàn. Hmm, ọ̀rẹ́ mi ṣe nǹkan tí mi ìbá kun ṣe fẹ́ kàn gbọ́kọ́ lọ́wọ́ mi bẹ́wò láṣẹ bẹ̀rẹ̀. Ah, i'm sure pé inú yàrá ló ti ń bọ̀. Hmm. Ah, ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó kàn sùn tí báyìí everyday ni eh. nísìnyí báyìí ó ń sùn tí. kò ń ṣe ètò máa ń yọ wá bíi ti tẹ́lẹ̀ thank God. Oh, I'm not Mrs. Olaki. Oh, <laughs> I'm so happy for you. Mm. How far? How far honeymoon now? Ṣé o ṣáà ń lọ wẹ̀ ṣe Anyway, ṣé o rí honeymoon wa? A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o. By the time tá about burying bẹ̀rẹ̀ honeymoon wa, ibi tó wù mí kà lọ bí tí ò tẹ̀ ti Highland. sẹ́ni bọ́dà. Káà ní Island. Oh, mo fẹ́ kó jẹ́ bíi remote area tó jẹ́ pé mi àtẹ anybody àwọn èèyàn tí ẹ̀ ní dásàárín wa rárá ah just me and him. o ò ní pèrè. pé ẹ báwo bí ìfẹ́ interruption. ìwọ tí o ah! sì máa pè mí díẹ̀ díẹ̀ wàá máa fi fídíò wọn mi kí tẹ máa anyway anyway wọ́n ló mọ̀ báwo lè wọ̀n yín fine so big and nice. kí ló ti rí kí ló lè buy another mansion tó yẹ pa tún máa move in by the time bàbá bẹ̀rẹ̀ sí ní nà ọmọ bọ́ mo sì fẹ́ gbádùn ọkọ mi. ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi oh, ah, i'm so happy for you i'm so happy for you wo wo jọ̀wọ́ báwo ló ṣe ń kó pẹ̀lú ọmọ ìkẹtẹ mi ò gbọ́ nǹkan tó ń sọ àìdá ni mo lò. kì í ṣèmi kí n ṣàlàyé tí bàbá dòwò pọ̀ mi ìdẹ̀rù ní problem pẹ̀lú wa rí. Ẹhẹ́n. So ẹ̀yin lẹ máa try láti bá wa convince ọ̀rẹ́ yín yẹn, ẹ́n, láti ṣe business pẹ̀lú wa. Mo dẹ̀ fi ń dá yín lójú pé wọn ò ní regret pẹ̀lú wa. Ah, Mr. Falana, bẹ́ẹ̀ ni mo mọ̀ yín o, a dẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa ṣiṣẹ́. Ṣùgbọ́n partner mi tí mò ń sọ̀rọ̀ nípa ẹ̀, ẹ mọ̀ pé ará òkè òkun ni. Ẹ dẹ̀ mọ̀ wọ́n dáadáa. Anything tó bá ti jọ mọ́ àwọn Áfríkà, wọ́n máa ń rò pé máa ń ṣe báyìí báyìí ni so ló jẹ́ kí n máa tẹ ọ̀rọ̀ yẹn mọ́ yín létí ẹ ẹ má jẹ́ kí n padà regret pé mo mú wọn. sherry on that note you can always count on us ẹ lè dára yín lẹ́bi bó ti kú mọ́ hmm? ẹ jọ tí partner yín bá ti wà around ẹ jẹ́ kó contact wa as soon as possible. ẹ ṣe ní ìgbésẹ̀ tí wọ́n ti wá promise to give you. ṣé Mr. Falana ti ṣetán pẹ̀lú àwọn àlejò? Bẹ́ẹ̀ni, màá ń ṣe. ọ̀gá ní pé kí n gbé fáìlì fún yín pé kẹ́ go square pé um, kẹ̀dẹ̀ ṣe amendment tó bá necessary lórí ẹ̀ ẹ bá ti ṣe ká fọ́ọ̀ dẹ̀ padà sáwọn. okay let me just okay i'm gonna do that right now. okay all right. ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó máa yọmọ o ẹ mi sọ fáṣọ ìgbàlódé kó máa yọmọ o jọ́nà kí ni problem o oge ti ta lé àbí. ìwọ náà ti di big girl ò lè gbọ́rọ̀ mọ́ mọ́mì pè mí wọ́n fẹjọ́ ẹ̀ sùn wọ́n ní gbogbo báwọn ṣe ń bẹ ẹ sọ̀rọ̀ iṣẹ́ ló máa ń gun apá tó máa ń gun apá kí ló ṣe é ṣọ̀rọ̀ kó ti kọjá àbáwí ni ó jẹ́ jẹ́ kórìí ẹ pé ṣé kò ń ṣe pé àwọn idiot kan ti ń tọ̀ ẹ́ káàkiri àdúgbò bóyá wọ́n ti sọ fún ẹ pé bóyá o fáyìn àbí nǹkan ìtorí ẹ̀ ló ṣe ń fìbí ẹni pé ìwọ náà ti di big girl ń sìn ẹni ò lè ká ẹ mọ́ àbí ó dàbẹ̀ ní pórí ẹ̀ òkú tó bá dẹ̀ kọjá ìyá rẹ̀ tí o bá kọjá ìyá rẹ̀ tó bá múnú bí mi tó bá múnú bí mi nǹkan tó ò nífẹ̀ẹ́ sí ni màá ṣe fún ẹ. ó yẹ kó máa ṣe yàmà yàmà lulẹ̀ ìwọ jẹ́ kí bọ́ọ̀lù tún kọ̀ọ̀pẹ̀ nípa ìfúnmi lẹ́ẹ̀kan jẹ́ kó kọ̀ọ̀pẹ̀ ìfúnmi nípa. ee my dear ní sùúrù látara ẹ you've just been too harsh on this girl mama jẹ́ kó fún ilé hypertension kẹ. kò tiẹ̀ lè fún èmi lá hypertension kàkà kó fún mi ní hypertension máa dá dúró kò ní wá sílé mi mọ́ mi ò ní fún ọ ní àǹfààní láti máa wá sínú bíbá yìí mọ́ gbogbo orí ọ̀fẹ́ tó rí lọ́dọ̀ mi ò ní rí mọ́. just just take it easy please hmm? i need you more than you think you do and Moji, kí ni problem rẹ hmm? àǹtí ẹ ti ń bẹ sọ̀rọ̀ látijọ́ yìí you have refused to change eh? why don't you change a new leaf simple. ẹ ṣe òkú èmi náà kì í ṣe ọmọ bẹ́ẹ̀ mi ò dẹ̀ kí n rìn kò rìn mọ́mí kan lẹ́ẹ̀kan máa complain mi fún àǹtí lójoojúmọ́ ni àti pé pọ́dà tí mò ń kun àǹtí mi náà ló rà fún mi òun dẹ̀ ni mò ń lò látọjọ́ yìí. nevertheless your aunty is not a fool what we are saying here is just change a new leaf that is all. ẹ tiẹ̀ máa gbọ́rọ̀ òpònú tó ń sọ jáde lẹ́nu jọ̀ṣẹ́ mi complain nípa makeup ojú ẹ̀. mo ní mọ́mí pè mí wọ́n sọ pé àwọn bá ẹ sọ̀rọ̀ tó ń o ti fẹ́ máa rìn ìrìn kúrìn kí ló ń ṣe é jọ kí ló ń gbé ẹnu wọ́n ti ń tọ́ àbí. oge ti ta ní àbí oge ti ta ní ẹjọ́ ọ̀rọ̀ kan ti kọ́tà àbáwí ni o ti kọ́tà àbáwí àbí. Nadia, just relax ẹ eh? relax ẹ máa yàn má jẹ́ kó ṣe é lè please. Eh? kó mi lè ṣe kó wọ́n ti fi tàbí ṣùgbọ́n kan sí o ìyẹn ti dájú ọ̀rọ̀ yìí bá ẹ wí o ó bá mi wí sẹ́. Ọlọ́run sàmì nígbà míì tí Ọlọ́run bá tọ́lọ́run bá ń ṣeré báyìí yóò rò pé ibi lọ́lọ́run ṣe ni ah! tó bá jẹ́ pé àwọn EFCC tí wọ́n sáìn Naira Marley àwọn mọ̀ pé yóò padà blow tó bá òní wọn èrò pé wọ́n sáìn ẹ̀ ó sì jáde látọ̀dọ̀ EFCC ó sì blow ah! kí lèmi náà lè ṣe o kí ni mo lè ṣe táwọn EFCC lè fi sáìn mi náà o àbí kí n máa yọ kí n máa yọ àwọn èsì ilé ìtàlẹ́ ọkọ̀ kan ni irọ́ orí tí Naira Marley mú wa kọ́ lè mí mú wa kọ́ lọ́mọ jẹjẹ pé bóyá mi ò pẹ́ lẹ́wọ̀n ni. Ah. sóòtù ẹ lè lórúkọ èmi ó orí yàtọ̀ sórí òkúta ah. ah, Èkìtì bóòní nbọ ló dà ìgbòrò kí náà tà bẹ. Hmm, wọ́n ṣàfẹ́ mọ bí mẹ́ lọ ọjà ni mo fẹ́ yàrá wọn. ọjà lọ lọ ó dà bẹ́ẹ̀ Èkìtì mo tiẹ̀ gbọ́ pé àwọn ọ̀gá wọn ni wọ́n fẹ́ travel. kẹ́ ẹ̀ pírọ́blẹ̀mù rẹ̀ bọ́ọ̀gá ti mú ọṣọ òdìdí lẹ́kọ̀ọ́ tó yérí wọ ẹ̀ṣọ́ àfikún aṣọ ọ̀gá kiri. Ah, ah. ẹ mọ̀ gbà mí lọ́wọ́ èkìtì kẹ pẹ̀lú bí bàbá ṣe tóbi tó ẹ̀rín ìsọ̀ kankan mọ̀ ọ̀gá ni sọ táwa ló yẹ kí mo sọ ṣé kí mo sọ kọ́kọ́rọ́ lé ni mo sọ àwọn ọ̀gá náà ni mo sì jẹ́ security man. Ah, nǹkan tẹ́mi fẹ́ sọ kankan ni pé ọ̀gá gan wọ́n fẹ́ràn owó ọ̀gá fẹ́ràn owó o àwọn tó jẹ́ pé wọ́n ṣẹ̀ ṣe ìgbéyàwó tán tó yẹ kí wọ́n ti farabalẹ̀ pẹ̀lú ìyàwó wọn wọ́n tún náà fẹ́ gbé bọ́dì. kọ́ bá gé yìnyín ọ̀gá fẹ́ràn o ó ti pọ̀ jùjú wọ́. irọ́ owó ni mo ní wọ́n láìkì kì í ṣe owó owó owó kì í ṣe owó ni mo pè owó owó. àti owó àti ió ió ni ó jẹ́. Ah. ṣé o fẹ́ gbọ́ ah. ṣé o rí ìwé irú nǹkan kan nǹkan ṣẹlẹ̀ níjọ́ wẹ́dẹ̀ ọ̀gá ah! ibi kan ọ̀gá fẹ́ràn yìí ó dé ó lọ sí ibùṣẹ́ ó lè tì dé ṣọ́ọ̀ṣì. ọlọ́run o jésù gan ti ní sùúrù jù kálẹ̀ mi ni mo wà á pòsíṣàn jésù ni irújọ́ wẹ́dìn tí ọ̀gá tí wọ́n kàn lọ kọ́kọ́ lọ bí iṣẹ́ tí bá dọ́fíìsì tí bá lọ bá wọn báyìí ń gbé gbàdúrà fún wọn ni tí bá ti bẹ̀rẹ̀ lọ́wọ́ wọ́n jà bọ́ lórí kìíní. àbújá ẹ̀sùn padà síbi kò wá. ilé sùúrù jẹ́ ìpàjọ́ ọ̀rọ̀ mi gẹ́gẹ́. nǹkan tí mo fẹ́ sọ gangan ni pé ọ̀rọ̀ tí mo ti ń bọ̀ sọ gangan o ní moto ẹ̀ tó wá torí ẹ̀ kín nígbà táwọn ọ̀gá ti fẹ́ ṣe tí wọ́n ti fẹ́ lọ tí wọ́n ti fẹ́ travel nísìn sọ́rí má rò pé bóyá tó bá fèmí èmi ò pẹ́ dé ṣọ́ọ̀ṣì o mo lè débẹ̀ láti dájí mo lè sùn bẹ̀ mọ́jú kí n ṣe náìtì bẹ́ẹ̀. mọ́ ọkàn yọra rẹ lẹ́rùn mọ́ débẹ̀ láti sísè àrò débẹ̀ láti òru sórí sọ̀rọ̀ ọ̀rọ̀ kan bá mi sọ owó ọ̀fẹ́fẹ́ mi wọ̀fẹ́fẹ́ mi mo fẹ́ béèrè kan bá kàn fẹ́ mi kí n bá pè ọkọ lọ sí èkìtì ṣé wàá lọ. èkìtì ṣé mọ́tò bàbẹ̀ ni nígbà tẹ̀sẹ̀ ojú ọ̀run nìkan nígbà èkìtì ti ẹjú tó èkìtì bá jìnnà gan a lè ti lọ <laughs> day before day. Hmm, èkìtì kò yóò ní kó bá fẹ́ dáná lọ́dọ̀ọ́ra lọ. èkìtì bá gbogbo lẹ́yìn tí bá ti lọ wá iṣu táwa ìsúmọ̀ lè ràn gẹ̀dẹ̀ kí ni báskẹ̀tì kan tí wọ́n máa ń da kíni láìlọ́nù bò lórí o tàbá rà báyìí à ń kó bọ̀ lọ́dọ̀ yìí ni tó bá tó wá jẹ́ pé odidi oko oṣù lẹ́fẹ́ gbà á lẹ́rẹ̀. nìkan yín iṣu àtọ̀gẹ̀dẹ̀ kó bá fẹ́ fẹ́ ìyàwó lọ́dọ̀ ọ̀rá lẹ́kìtì wo àkọ́kọ́ ṣanko wà á roko láti gbé dé Ṣàgámù kan sì fún ọ lọ́bìnrin bẹ́ẹ̀ ni mo wí sí ọ. Èkìtì irú ìlú wo ni wọ́n ti tún wáyé wọ́n máa ń roko dáná ajá pàgàtúrọ̀ padà fẹ́ nù o kí n roko láti rí ah ìtọ́ fífẹ́ yàwó lọ́dọ̀ yìí nù ah ó ti yé mi <laughs> ọlọ́njọ́ ọlọ́kọ agatu lọ́padà fẹ́ bọ́ sí wa ah, sódówó mọ̀ ọwọ́ sọ pé ọmọ má lì ó wo lọ́wọ́. ẹ gbà mí àtúrúpọ̀ tó yìí aṣọ oko kí n ṣe bíríkìlà náà pè mí kí n roko láti bí lọ ṣàgá láì jẹ́ pé a fẹ́ ah, lọ ẹlifíkétọ̀ àwọn sọ́ni àwọn kíní lọ́ọ́ padà fẹ́ àwọn Julius Berger tán lè ní masini tán lè fi roko. ó ká wá wí ó ká ó ká wá wí. ọ̀rẹ́ báwo ló ṣe rí bíbá ẹsìn náà. like mo fọsẹ láì ṣe something àbí báwo ló ṣe rí bíbá ẹsìn. àzọ ẹni bí wà òkè gan i'm short of words má wọrí a máa wọlé pẹ̀lú full force. ọmọ o gbọ́dọ̀ ṣá àwọn ọmọ yẹn wọlé ni sórí bẹ́ẹ̀dẹ̀ o gbọ́dọ̀ a. Ah! sórí a kó wọn wọlé tán. mo fẹ́ kó ṣú wọn wọlé ni because we are shutting this place down. kò séwu sẹ́ ha ha be nice oh nice oh nice. ọmọ mi ti sọ fún ẹ tẹ́lẹ̀ oyè ẹ̀ sí sórí nílùú àwọn alálẹ̀ bíi anywhere tó bá ti happen. bíjẹ àgbẹ̀ ìgẹlẹ fún like bẹ́ẹ̀dẹ̀ mi yẹn o máa loud gan. ọ̀nà yóò tọ́kì ìbàdí mi orí ẹ̀ wà bẹ́ẹ̀ ọmọ kò sọ̀rọ̀ oyè. àyọ̀mọ̀ gúúsù gbúdọ̀ wọlé kò sí ilé rẹ̀ níbo ìtura kò wọlé. kó má ṣe rìn ní pàdó. Mr. Hmm. and Mrs. Fowler kó má ṣe rìn ẹ̀yin ló gbogbo staff tí mo ní ẹ̀yin ni mo nífẹ̀ẹ́ sí jù kò dẹ̀ sí nǹkan méjì tó fà á bí ó ṣe wípé ẹ múṣẹ́ mi gẹ́gẹ́ bí tara yín ẹ ń ṣe tọkàntọkàn and iléeṣẹ́ mi ń gbòòrò sí i so ó ń jẹ́ kí inú mi dùn ẹ wo ẹ ọlọ́run aṣẹ́nuṣẹ́ yìí ni láìpẹ́ láì jìnnà mo mọ̀ pé èmi máa rí wọ́ọ̀dù yìí ọlọ́run náà dẹ̀ máa rìwọ́ọ̀dù yìí. àmín sà. bá ṣe ń ṣe ní kẹsì máa mo wá ní good news fún yín. Oh, yes. Oh, good news ṣé mo contract tá à ń lé látijọ́ from federal government mo fẹ́ fi ìdùnnú àtayọ̀ sọ fún yín pé mo dìbò sí i. wow oh. <laughs> that's good congrats. congrats ah thank you thank you thank you ó ti pọ̀ sí. ẹ̀yin ni mo wá fẹ́ kẹ́ ẹ sí project. this is beautiful wow. nítorí pé i have trust in you mo dẹ̀ mọ̀ pé ẹ máa ṣe bí mo ṣe fẹ́ so kò sí problem that's the good for you. okay. No problem, sir. Thank you so much. And uh, we promise to do our very best. I trust you. I trust you. Um, gbogbo uh, necessary thing tẹ́ bá need. Everything or any other thing. make sure. Ọkọ tìyàwó ẹ ṣera yín lọ́kàn. Ọkọ tìyàwó ẹ bọ́ra ṣé o rò pé pírójẹ́tì tí ọ̀gáníkà méjèèjì lọ execute ó máa wà tasking for us o because yes because àti eh, ìbímọ ọ̀sìn mo fi pé tó bá jẹ́ pé eh, ọ̀gáníkà nìkan rìn mí àti ẹ lọ́sìn it could have been a different ball game but àwa méjèèjì ló ní pé ká lọ execute uh, project tó bá pa ti bímọ ni ká la fẹ́ káwọn mọ́lẹ̀ fún I, I, I don't think it's a good idea for me well if you ask me um, èmi ò èmi ò rí big deal kankan nínú nǹkan tán ní kánò ṣe um, ó yẹ kí a ti máa dúpẹ́ ní pé ọ̀gá pick àwọn méjì láàrin gbogbo àwọn tá wà nínú ọ́fíìsì ó mọ̀ pé ọ̀gá láìkí wa kan wọ́n dẹ̀ máa ń ṣò love yẹn sí wa gan débi pé àwọn tó kù nínú ọ́fíìsì yẹn ló máa ń envy wa àwọn náà mọ nǹkan tán wí tán fi pick àwa méjèèjì fún project yìí náà naturally tèmi àti ẹ̀ ò bá ṣọkọ àtìyàwó jọ ṣé à ń lè lọ a máa ń lọ so ah, èmi ò rí nǹkan tó bàdé nínú ẹ̀ ó yẹ ká ti máa dúpẹ́ ni àṣírí tàbá bọ̀ tàbá bọ̀ ó máa ní nǹkan tó máa benefit láti rẹ̀ náà. tá a bá ṣe dáadáa ah, ó lè lead sí promotion fún mi àti ẹ̀ náà so it's a good thing àti pé ọ̀rọ̀ ọmọ tó ń sọ̀rọ̀ ń pa ẹ̀ yìí àṣà tí ìbímọ náà so wà nígbà tí bọ́dà ara wa lórí ẹ̀ so we're fine ah èmi láìkẹ́ o ah èmi láìkẹ́ bó ṣe ní kájọ lọ yẹn tó bá jẹ́ pé wọ́n nìkan náà inú mi ò ní dùn because mo máa miss ẹ. definitely. tó bá dáì jẹ́ pé mi nìkan náà ni wọ́n mú inú mi ò ní dùn náà because mo máa máa miss ẹ tí n bá wà lọ́hùn mo dẹ̀ máa padà wà bored so i'm fine àti pé ó máa tẹ̀lé jẹ́ ká tún change environment you know ó dẹ̀ máa tún fún wa ní ààyè láti spend um, some good quality time together. ọkọ tìyàwó ẹgbọ́ra yín yé o <laughs> torí pé ìgbéyàwó dùn ó lárinrin. What God has joined together, let no man put asunder. Ìfẹ́ òtítọ́ ìmọ̀ ìṣẹ̀tàn. Ìfẹ́ if I máa ìjà. Ìfẹ́ òtítọ́ èèmọ̀ ìjìyà. What God has joined together. Yeah. Let no man put us under. Ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó má yọmọ o. Ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó má yọmọ o. Torí pa kísà tẹ̀rí yẹn ti fìgbà kan ló gbà rí. Torí pa kísà tẹ̀rí yẹn ti fìgbà kan ló gbà rí ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó má yọmọ òwe lówe lówe láhùn lùlù àgídìgbò lówe lówe láhùn lùlù àgídìgbò sẹ́ ọlọ́gbọ́n màmá ló lè yé o ọ̀mọ̀ràn ṣóhun màmá ló lè mọ o tá a bá sọ bọ̀pẹ́ ṣóun ní sọ fún ni padà tàbí ṣùgbọ́n kan ò sí o ìyẹn ti dájú ọ̀rọ̀ yìí bá ẹ wí o ó bá mi wíṣẹ́ mọ̀jẹ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ o tómi wòdí àgbàlagbà o ìgbàgbé ńlá ṣe é pé gbogbo aráyé mi wo tiẹ̀. E. ẹ̀sọ́ fáṣọ ìgbàlódé o kó má láyọ̀ ojú. Thank you, thank you. I have a reservation here. Yeah, your name? Um, Segun Lakolo. Yeah, executive seat. Yes. The one on 25,000. Yes. Would you guys don't give discount? No, our prices are fixed. Yeah. Um, alright, this way, sir. ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó má yọmọ òní ilé ayé yìí táwa yóò kò sẹ́ni táwa ó fìnnú. tóní lórúkọ tó wò bí mi fún mi máa ń pera mi ní Montana àwọn èèyàn kan máa ń pè mí ní Montero based on who I be you die today kókó sáré àsinimá láyẹlẹ lẹ́yìn ó ti jáde kókó sáré àkùnrin ìgbọ̀nyìn bí òkú sinimá ìkọjá sẹ́yìn òníyàn tí mo lá ti ti sáré sáré enterprises limited ẹ̀kú owó ní ọ̀hún. agbára ta sinimá olókìkí látàwí dẹ́ sinimá tuntun kókó sáré à iná gòrò ilé fẹjú kẹkẹ jagunlẹ jíjí ológun gbàgbọ́lógún ẹkú pàkiri gbẹrẹ níjà ọ̀sàkàlà àṣejù kan náà mọ̀ sẹ́yìn ọ̀gbọ́n kò sáré ọ̀sẹ́rì ọ̀. ọmọ tó wà jọ ìsàkàsà American boy kókó sẹ́dà ó pọ̀ létí Lagos state ọmọ olú ọmọ ẹ̀yin ò mọ̀ pé tájẹ́ bá lógún ọdún ẹran ògún ni ẹ máa jẹlẹ̀ ẹ̀yìn ẹ kéré kọ́. ó yà láyé pé ẹgbọ́ gbà ló jẹ́ kẹ́yìn gbogbogbò síbẹ̀ ẹ̀mọ́ kẹ́bí tá a bá ti gbọ́ pè sùn tà sùn sùn la máa yìn síbẹ̀. ọlọmọ ń kìlọ̀ fáwọn ẹ̀ jókòó sáyé náà àwọn ìwọ tó kú làwọn jọ sínú sinimá yìí jókòó sáyé ọ̀tẹ̀lẹ̀ wá sí wọn lábẹ́ Pasuma kókó sáríà fúnra ẹ̀ mọ̀fẹ́ àfọlábí Ibrahim Yekini tẹ́lẹ̀ ní icon lẹ́fí ìkẹ́dùbà ìsọ̀lá badmus àṣàbẹ̀rẹ̀ kórìọ́lá kàmí kọ́rẹ̀ dẹ́ ẹ̀jọ̀ àtibọ̀ yẹ gbogbo wọn nínú sinimá titun yìí kókó sáríà movie. A movie written and produced by Afolabi Sunday. Directed by Kevin Keduba and Abisogun. Koko Zaria Megboro Titi. Zaria. Ogunari Tiri tí ó dá jìnnìjìnnì mọ́lẹ̀ yàtọ̀. Ó ti jáde kúrò ní ọkọ̀ bí náà. Ọ̀túnbọ̀ òde police station o. Ọ̀túnbọ̀ òde police station. As a matter of fact, àwọn tó ń pè lọ́tùnbọ̀ ní police station. Ìlú sẹ́ẹ̀ lọ́wọ́. Lórí èèpẹ̀ tá a rìn yìí o. Ṣé o kan? kí ló torí ẹ̀ má tó wọlé nsìn that man is cute ah! ṣé fẹ́ máa admire ọ̀pọ̀lọpọ̀ ni admire ọkọ ó ṣe máa admire ọ̀pọ̀lọpọ̀ ṣé o rí we ìyàwó ẹ̀ tẹ̀lé ìyàwó ah, báwo ló ṣe máa sáré conclude ọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn o ò tẹ̀ fi ìbúyàwó méjì tẹ̀ sáré wá jẹra wọn bíbá ṣo fẹ́ gbọ́ wedding band ó wà lọ́wọ́ lédi yẹn wedding band ìwọ ló bá wọn fi ṣe ni bí mọ̀ yẹn ti ẹgbẹ́ sí mi lásán. èmi náà rí tọ́jú kó o pẹ̀ lórí òkè ṣo fẹ́ gbọ́ ìyẹn ọgbọ́n ní sínú ìdílé mi. tàbí ṣùgbọ́n kan ò sí o ìyẹn ti dájú ọ̀rọ̀ yìí bá ẹ wí o ó bá mi rí sẹ́ mọ̀ gbèsè tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ o tó mi sorry. a máa jẹ́ kí iṣẹ́ ta fẹ́ ṣe kó wà easy àgbà. I feel so hmm. honestly. Hmm. Ah. Um. sorry. mo ti ṣá o mo bí um, bóyá ká lọ bá wọn ní reception kan máa change room. Really? fẹ́ mú kí ni wọ́tà ìta wọn ní irú mi kò ṣiṣẹ́ ìgbà míì wà tí mo dẹ̀ máa ń fẹ́ lo omi gbóná láti fi wẹ̀ mi ní ní choice ju kí n máa rọ́ mi tí tútù rí lọ so bóyá kọ́ mọ́ wa change room yìí ká wọ bóyá àlùmí ilé tó tún bẹ́tà jùlọ. Yeah, I feel the same thing but uh, <laughs> if you have to look at the AC AC yẹn chill gan in fact mo ń enjoy ẹ̀ gan. it's hmm, true. Wow, okay ọrùn tí nǹkan lè tí ẹ wá ní kéèyàn change room sí ó lè jẹ́ èsì yàrá tó máa fún yàn kò ní ṣiṣẹ́ dáadáa ìyẹn lè má tutù dáadáa ẹ̀yin kẹ̀lẹ́ tẹ̀ bá tí sùn sínú tó tutù wọ́n lè fà. exactly hmm? so but nevertheless màá try láti see the you know water heater problem okay, so wọ́n máa get it fixed hmm. okay? so you don't have any problem. alright okay. um so what should we do. ẹ um, ẹ ká pẹ́. Okay, I'll order for something. Okay. Darling, should believe how I'm people are sleeping. Darling, hmm? kí ló ń rò? Gbogbo mo ṣe ń sọ̀rọ̀ látẹ̀kan tẹ̀ dá mi lóhùn. Kí ni mo tún lọ bí ṣe padà next week? Oh. <laughs> So, torí ẹ̀ ló ṣe ń ronú. Ṣé kò tó kí n ronú mi? Honeymoon was just short. Ó tó yẹ ká ṣe fún two months. Uh-huh. Oh. Wọ́n jẹ iṣẹ́ lóògùn ṣe. Láì ṣe pé tó bá lọ síbi iṣẹ́ ibẹ̀ ló máa máa gbé. Wá lọ síbi iṣẹ́ wa tó wá padà wálé bá nǹkan ẹni náà. Yeah, but I like this place. Ó yàtọ̀ náà. Oh. And it's a honeymoon. At least we're going to be two or three months. you know, not at launching, same thing, not to buy again. Oh. It's a good vacation, you know? Oh. Tori, ẹ̀ náà, kò tó ń torí. Mama tó Say tó máa máa okay? Your smile. <laughs> yeah. Okay. So, ta ló ń gbé pè? Oh, àwọn tó mọ̀ ẹ̀ supply of fún mi máa ní. Kó dẹ̀ máa wo ìgbà tí mi ì tí fún wọn lówó, nísìnyí tí mo wá ti sẹ́yìn lówó sí wọn tán ó wá because i'm still with my dad if i get into role, but you want to sí pé wọn ò pè é dà. má uh. worry má worry i'm still enjoying <laughs> okay i want to be with my darling. Huh? <laughs> so kí la fẹ́ wò. ṣe ó ti pọ̀ jù èmi ti pọ́ọ̀lù èmi ń ta polo àfi nípa àwa tó kù wá sí nínú iléeṣẹ́ yìí. ọ̀rẹ́ mi kí ló tún ṣẹlẹ̀ sí kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé. ọ̀rọ̀ mr and mrs falana yìí náà ni àwọn nìkan ló mọ̀ ọ́ ṣe nínú company yìí àwọn tún rán lọ kó tún lọ ṣe big project tó ṣẹ̀ṣẹ̀ gbà nínú company. àwa tó kù akọ̀wá ní iléeṣẹ́ ìṣáá ni lọ́wọ́ ká lọ ṣe big project wọn láti ta. ẹ̀yin èèyàn yìí ṣá ìdí ẹjọ́ yìí ni kí a máa ṣe tọ́tọ́tọ́tọ́tọ́ ọ́fíìsì yìí ni but ṣó mọ̀ pé nǹkan tó sọ ọ́ sí tó jábọ́ lẹ́nu ẹ̀yìn méjèèjì ń àbòsí ni. àbòsí wo gbàdẹ́ ní kò ní jẹ́ ká sọ̀rọ̀ ṣe bá rẹ̀ ni eh. nǹkan tó dá ẹ̀yìn méjèèjì kó á tó tún yín ká. kò sí nǹkan kan tó dà wá pọ̀ kò sí nǹkan tó dà wá pọ̀ ju pé ẹ̀ ń bínú torí àwọn tí wọ́n rán lọ síbẹ̀ ń kó ẹni sùúrù àwọn tó rán lọ síbẹ̀ iṣẹ́ ló lọ ṣe àwa táwa bí iná ṣé iṣẹ́ kọ́ là ń ṣe ni kí wàá ní wàhálà ni. ẹ eh, ìjọ iṣẹ́ wo ló ń ṣe sórí ibi tá a máa dúró sí àjọ mọ̀ ní. ojú wa náà ló máa ṣe. ẹ ẹ mọ kankan ṣe ọkẹ máa ṣe pé kòrò lóde ni wọn chọ chọ chọ chọ. ẹ̀yin alábòsí stairs. kí ni pírọ́blẹ̀mù náà pẹ̀lú àbòsí ikọ́ ẹ̀kọ́ tẹ̀ mọ́ láyé yín òun ni ká ṣàbòsí yìí tó yẹ kẹ́ kọjú mọ́ṣẹ́ tẹ wá ṣe ní báyìí àbòsílẹ̀ ṣe kiri. Mm, mm, mm, má dàtẹ́ mi sí o èmi ò ṣàbòsí o mo o. èmi náà mọ̀ pé ó sì lára wọn ìwọ <laughs> ò bá ẹ wò ó ẹja kí n sọ kíní kan fún yín ṣé rí ibi tábòsí bá bá yín dé ó ibi tó bá bá yín dé ẹja kí n. ẹ kìlọ̀ fọ́mọdé kó má ṣe rìn nípàdó ẹ kìlọ̀ fọ́mọdé kó má ṣe rìn nípàdó. Can you imagine ẹ̀sìn òṣìṣẹ́ look at the way I'm sweating. ẹ wò ó ẹ má bínú ṣe ilé ìtọ́lẹ̀ ti complain ọmọdé ti pé engineer wa òun máa dé ó máa tó dé bíbá ẹ̀ ṣùgbọ́n má bínú. kẹ́ni kẹ́ni kẹ́ni ẹ gbọ́dọ̀ burúkú lẹ́nu ẹ̀yẹ it's absolute nonsense ẹ ẹ sì òṣìṣẹ́ mo complain fún yín látànà ẹ wá kankan ṣe sí irú nonsense wo nìyẹn. madam madam please calm down you are shouting on top of your voice. Ah, can you just imagine àwọn bíbí ló fà náà ẹ kú burú ṣe mú mi mo sọ fún wọn ẹ sì wọn òṣìṣẹ́ mo wá kankan ṣe sí service wọn ti pọ̀ jù náà. You still have to calm down. Can you say? Um, Thank you, sir. Actually, wọ́n complain for wọn lóòótọ́ pé AC room àwọn kò tutù. A dẹ̀ ti pe ẹnjíníà pé kó wá bá wọn wò. Ẹnjíníà ń bọ̀ lọ́nà. Ó mọ̀ ni wọn ò ní sùúrù tán fi ń pariwo Can you just imagine? Ẹ máa gbọ́rọ̀ burúkú lẹ́nu ẹyẹ. Nevertheless, you still have to calm down. Please. Ẹ wo, wọ́n jọ láyé ni o, wọ́n jọ láyé ni náà mention now. Absolute nonsense. Relax. Ah, nonsense. It's okay. It's okay. It's okay. Relax. Um, thank you, sir. Well, um, you just have to be up and going. Please, èmi náà any problem. Problem? Yes. What Water heater room mi náà ṣiṣẹ́. Water heater? Yes. not Ẹ má wọrí, ṣẹ́ríkẹ́ tó dé inú rúùmù yìí, mo máa pe maintenance officer wa, mo máa bá yín check it. Please. We just have to do something fast. Ẹ ṣe gan God bless ẹ má bínú. Sorry sir. All right. Thank you very much sir. Máa wọlé tó ṣe owó bí ẹ̀rọ lòdì àbó màá rí. Wo ọlọ́run ọmọ òkè tí bàkí ṣe pé ọ̀nà fún ọ̀nà ọ̀run ni. Jọ tó lè lọ́run. Ṣé ó fẹ́ jù mí lọ́jọ́ orí ni? Àbúdà o. Ah, láti gba ìtì ẹ̀. Ọlọ́run gbọ́. Ẹ wá ṣáná. Wo ló ṣe ṣe fìlè ẹ̀? Ọjọ́ kìíní àná tó wọlé tó kó ṣọdọ̀ pàdé wọlé. Ṣé mi ò sọ fún ẹ ní mú tí mo rí kó lórí ọkọ ẹ̀dá ni tó wá ń pè níyàwó èèyàn. ọmọ tí tó yẹ kí ní èrè fẹ́fẹ́ gbé ilé ọ̀gá ìjọba sí ìfọ́pẹ́ náà. ó sáré dára àyè máa gbé ẹ̀kọ́ mi. Ah! ah nítorí eré kò bá mi ṣe ìṣẹ̀lẹ̀ ìdùn ìmọ mi bọ́ọ̀ni kọ́ mọ̀ tí lọ lírí. kò ṣe ní dùn ẹ ṣe nítorí pé o ti mọ̀ pé mi nìkan náà ni mo máa ń. bẹ́ẹ̀ ni wọn nìkan náà ni yóò dé bẹ́ẹ̀ báwo ni ṣé ká olé lẹ́rẹ̀ẹ́ kan sí. ká ṣe kí ni. inú ilé. pẹ̀lú gbogbo ilé ìtaṣe inú ilé ẹ̀. ẹ rẹ mi. Ah! kò tẹ ah! ó mọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí wọ́n máa lọ nílé. yà á bẹ̀rẹ̀ bí sàtà bẹ̀rẹ̀ ó yà á ẹ̀ ah! sún mi. ní sùúrù ṣùgbọ́n pé nǹkan tí èèyàn bá ń jẹ díẹ̀díẹ̀ ó bẹ́tà ju nǹkan téèyàn máa jẹ lẹ́ẹ̀kan tí ò ní rí jẹ mọ́ tó bá lọ ká mọ́ bíbá yìí kò ní fọ́ọ̀lù ló kí n máa lọ. wẹ́ẹ̀ tí mò ń kọ́kọ́ sórí màdàmú èsì ló lé o sórí lébi lé ṣe tó èmi ni mo ní èmi ni mo kàn tó ẹ lọ́mọ ẹ̀ ya ẹ̀ ń ṣe ọ́n lùmùlù bìkà kémi náà ṣe múù níbẹ̀ jábẹ̀rẹ̀ mm, mm, mm, ah, ní múù rà já ṣe ṣèbí múù ní ìrọ̀ ní múù kọ́ ọ́ ní múù náà ń ṣe máa wo bí jẹ́ ká rà máa jẹ díẹ̀díẹ̀ tí bóyá anybody anybody ló lè wọlé family wọn lè wọlé bóyá security lè wọlé anybody ló lè wọlé. ẹ ràn mí nà wọn máa sọ fún wọn ah, we have problem. ah o ṣe pa aṣọ mọ mi mẹ́ẹ̀lá ìkiri o ah, ah, aṣọ mi lámì o ẹ lọ. àwọn mi dùn wọn. promise me oh! hmm. kò okay that's the problem ọ̀dà kó má gbàgbé ọ̀la o ọ̀la. ọ̀gbẹ́ni ẹ wá ṣe ẹ ti parí iṣẹ́ tẹ wá sí àná àbí ẹ sì ní sẹ́mi tí báwo. láti gbà wo lẹ ti wọ bí báyìí ẹ ẹ̀yin ẹ wá wọlé látàárọ̀ tí èèyàn máa gbá bọ́ọ̀lù gan-an two hours náà fún gbá bọ́ọ̀lù wọ́n sì máa lọ sinmi ẹ̀yin ò sinmi ẹ̀ lọ extra time ẹ kàn wọnú lé kò sọ fún yín pé ibi báyìí lòun ti ṣiṣẹ́ ni torí pé kò sọ́gà lé nísìn ẹ̀ wá ló lè falafolo ẹ̀ ló lè falafolo. èkìtì ló ń sọ̀rọ̀. ilé sà ni. àbúrò mi ni mo wá kí àbúrò mi. àbúrò yín ni èkìtì ṣé ọmọ èkìtì lẹ́yìn náà bẹ sí wa. àṣù ọmọ èkìtì ni mí náà. ó yẹ ẹ̀sùn èkìtì ẹgbẹ́ ń bọ̀. aláyé kí ló ṣẹlẹ̀ gangan kí ló ṣẹlẹ̀. Ah, ẹ wá ẹ wá ẹ wá ah, mo sì ń pọn yín lé màá bá ẹ jà o àmúrò ah, pàrọ̀ rẹ̀ ò yá ọkàn wá síbí báyìí eh, ẹ mọ̀ gbà mí kẹsẹ́ mọ̀ á náyàn mọ́ òmù ni. ok ok ní so o ti já sí náà ó dẹ̀ ti yé ẹni wàá gbójú rẹ̀. mo jà sí ọ̀rẹ́ ìfẹ́ ti kú o ọmọ tó dé pé èmi bí wọ́n bá ti jọ́ ṣiṣẹ́ bíbá yìí mo fojú sọ mo fẹ́nu sọ ó rì jẹ́ tì mí ni. ẹ wá wá ní fi mí sílẹ̀ jọ ọdún ṣe ọ̀dẹ̀ pariwo lè mi wọ́n ti wọ iyì ìyàwó yìí. Ah! ó ní kúre ó lọ sí. ṣé bí wọn lẹ́kìtì ni ẹ gbà mí o wọ́n sì wá nà mí mọ́ báyìí. àwa oní ṣèkìtì oní sí gẹ́ràwé wà ní èdè èkìtì. háà ìwọ tó yẹ pé sùkú emeka ni ọ bó ṣe wà mọ̀ mọ̀ pé tv ni ó mọ̀ tà lálábà ẹ ẹ ẹ èkìtì èkìtì. bẹ́ẹ̀ oh, owó dé owó dé owó dé ah. wà wà wà sórí bọ̀bọ̀ yẹn bọ̀bọ̀ yẹn tí wọ́n ń wò any time any ọjọ́ tó bá fi lè wá sí mi báyìí mo máa ń bí happy máa ń gara lọ lé five bay mo mú lọ last week. ògbọ́n oh, owó dé. Can everybody get it free? Yeah. Free? Outside of this Ọ̀gbẹ́ni. Ó máa ń pè wá. Ọ̀gbẹ́ni. Ṣé mi? Èmi èmi ló pè. Ọ̀gbẹ́ni ọ̀gbẹ́ni.

bọ̀pẹ́ ṣóun ní sọ fún ni padà tàbí ṣùgbọ́n kan ò sí o ìyẹn ti dájú ọ̀rọ̀ yìí bá ẹ wí o ó bá mi wíṣẹ́ mọ jèsè tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ o tómi òdì àgbàlagbà o ìgbàgbé ńlá ṣe pé kò bá ayé bí wọ́n ti. àánú ná o ẹ níná o fẹ́ lọ ra fún ẹ o oh ok mo ti ní tó bá ti ń sọ àwọn ọ̀rọ̀ yẹn kó máa jẹ́ kó máa yé mi dáadáa. Oh, ok ma eh, ok ma anyway eh, ilé yín náà ni mò ń lọ ọ̀gá ẹ̀ nǹkan ṣó wà lé. ọ̀gá kẹ̀ eyín àtọkọ́rọ́ ti lọ sínú mú inú mú náà lọ. mú mú bolóúnjẹ nu mú. mú mú wọ́n ṣáà ti lọ sínú mú ṣá wọ́n ti jáde ẹsẹ̀ olúlé. o wọn lọ sọ́ni mu mú un eh, eh. kó ti dé nìyà o. ẹ̀wọ̀n ti dé o ìgbádùn náà yà o. o ok kò sí wàhálà ọ̀rọ̀ ẹ̀ ó dàbọ̀. mọ̀jẹ̀sẹ̀ tó bẹ̀rẹ̀ mọ́lẹ̀ o tómi wò di àgbàlagbà o ìgbàgbé ńlá ṣe é eh, ṣé bí mo ti sọ fún ẹ pé èmi àtọkọ mi á ní ìdá ti lọ síbi tó jìn tẹ́nibọ̀dì ò ti ní disturb wa ẹ kí ló wá disturb mi fún this is my honeymoon jẹ́ kí enjoy it. Oh, ìgbà tí mo wá dé ló tún béèrè ìyá monetary spirit ẹ má police mi kiri ẹ jẹ́ ń gbádùn ẹ̀mí mi pẹ̀lú ọkọ mi. Eh, ẹ̀yin náà Miss, sí ẹ tá a bá dé àríra wa ẹ má jà mí gìrìgìrì ṣé ẹ ẹ ṣe ẹ ṣe ìwọ náà tó má rí màmú bó ṣe rí ó dàbọ̀. torí pàkísà guys kí ló ṣẹlẹ̀ mọ́ wọ́n kò jókòó ń tẹ fóònù wọ́n ló dé jọ ẹ mọ́ tí ẹ ṣayé náà. Ah! ọmọ ìyá mi kí ló máa tó nǹkan jù òun lọ sọ́yọ̀ nǹkan jù ṣojú àyípa láàfin òrebì kan ni ó sì máa náwó sójú náà ó máa gbọjà sára o ṣáà mọ̀ pé mi ń bá sẹ́nu mi ò tí bùtì mo ṣe fẹ́ ẹnu mi ti máa bùtì ju báyìí lọ náà. tèmi ṣe ìwé lè tẹ̀ sọ yẹ kò rá èmi o ṣáà mọ̀ èmi kẹ́ni yankí tẹ̀ ń bá ti róbìnrin báyìí ọmọ tó wà lọ́kọ̀ ó dàbí kò lóluwa o ọlọ́ ajé èyí máa jẹ́ kó mọ̀ o. obìnrin ló ṣe máa pa ẹ́. èyí ni Jimoh náà ṣé kó ṣe bó ṣe wù ú náà why don't disturb ẹ̀ náà. I'm Kenny Yankee by name. What's your name? Kenny. Kenny. Wow, tó yín pé orúkọ àwọn méjì match. Ah, Bọ̀ kí ló ṣẹlẹ̀ tí wọ́n nìkan dájú kó o gbọ́ tí o ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀? Mo wá òkè jàre tí mo bá ti bọ́ọ̀lù kò máa ń ṣe pàdé. À ah, má sọ pé wà òkè jẹ́ ń pé bá màá wá kọ́ bá jálè kà máa. Ó wà òkè kẹ̀. À ah, má sọ pé wà òkè jẹ́ kájọ ṣe fàájì kà máa. Wow orí kan tí mo rí ṣá ọmọ ẹ dúró re mẹ́ẹ́n ah! ó ní fine structure. Ah, ilé yàtọ̀ sáwọn ọmọ ṣèpè tẹ́rì tẹ́ ń kó kiri lady tó ń wo yìí ó ti ṣe díẹ̀ tí mo ti notice òun pẹ̀lú map i guess pé ó dà pọ̀ àtọkọ ẹni tó ń lọ́ọ̀jì sí bíbá. aláyé gbójújàre ṣòro mo ti mú owó yìí irú ẹ̀ ni máa ń láìkì mm. irú iṣẹ́ báyìí ni máa láìkì máa jẹ inú mi dẹ̀ máa ń dùn tí n bá ń jẹ irú iṣẹ́ báyìí. ọlọ́mọ ayẹ̀kọ́ yẹ pé ibi tó gbà á ló máa gbà lọ. ṣé ń fọbìnrin ṣì yẹ ni. ọmọ ẹ dúró dé mẹ́. thank you um, Ṣẹ́gun. my name is Embassy. oh nice to meet you. abẹnú my name. oh nice to meet you. same. Yeah. Boss. Yeah. Can I just ask you a question? Sure, why not? As in, ó ti tóbi ọjọ́ mẹ́ta tí mo máa ń rí yín bíbá ẹ̀yin pẹ̀lú lady kan wá as in. Oh, my wife. She's yeah, your wife? Bẹ́ẹ̀ ni ìyàwó mi. It's very, very beautiful. As in, I mean, ìyàwó mi. Wow, no, no, no. Mo rí ní Nàìjíríà. Ẹ̀rí àwọn ẹ̀rí ẹ̀rọ kòkòrò ní ẹ̀kọ́. Bátẹ̀rẹ̀. no no no no no no no no báwo ló ṣe ní jọlá dàrọ no just listen no no no no i disagree with you sorry tó bá fẹ́ jẹ́ kí inú mi dùn ó bẹ́tà kò lọ jẹun you just have to eat come on. Hey, Debbie báwo ni. àǹfààní ọ̀gá ló ṣètò èyí tó ń ṣe láti ọ́fíìsì. ó ní pé gbogbo nǹkan tí a ti ṣe so far pé ká send the report ẹ̀ sáwọn. like right now. wọ́n mm-hmm. ní ká mail everything down ti ń sọ. I just have to do that now, right? Right away. Oh, okay. Let me just do that. Oh. Ah, oh, the fish he was still ọkọ tìyàwó ẹ gbọ́ra yín yé o torí pé ìgbéyàwó dùn ó lárinrin what God has joined together let no man put asunder ìfẹ́ òtítọ́ ìmọ̀ ìṣẹ̀tàn ìfẹ́ òtítọ́ kì máa yí jà ìfẹ́ òtítọ́ ẹ máa yí jìyà. What God has done to God, let no man put asunder. Ọkọ tìyàwó ẹ bọ́ra yìí o ọ̀rọ̀ you kan bára yín lò ẹ fi inú kan bára yín lò. Fẹ́mi ó ṣẹyẹ o ah, ó lọ bẹ́ẹ̀ yẹn o ò tiẹ̀ fi contact number ọ̀kan lẹ̀ fẹ́ anybody ó lọ lọ bẹ́ẹ̀ yẹn a try number ẹ̀ títí kò sẹ́ni tó get ẹ̀ ibo Fẹ́mi wà ta ló ní contact Fẹ́mi everybody ní Fẹ́mi ò tiẹ̀ ràn nobody kò dé everybody lẹ́nu ayé kọ́ nìyẹn. no it wasn't my fault. fault and sọnù ni honestly all effort láti retrieve ẹ̀ prove abortive. Hey, but even social media o lè lọ sórí Facebook wàá wá àwọn tiẹ̀ ń bẹ̀. Instagram tried, I, I tried all means yeah. uh, eh, it all failed honestly ìyàwó mi gan ló ṣẹ̀ṣẹ̀ bá mi retrieve line mi. So, anyway good to see you. Good to see you. Good to see you. Yeah. So what are you doing around? Uh, I'm here on my honeymoon. Really? Eh, yeah. yeah bàtà pé báwo la táwọn táà rí ẹ pé báwo la fẹ́ invite it wasn't my fault honestly honestly yeah? it wasn't. yeah I èmi àti ẹ̀rọ mi wá execute business kan oh from yeah my office. oh that's amazing. Yeah. so you àti ẹ̀rọ lè wà mí báyìí. ẹ àjọ wà mí báyìí. Fẹ́mi. she go lala looking brighter. Bring yẹn ra bọ́ọ̀bù tó kọ́ lọ. ìdá olójú méjì ni wọ́n ò wọ́n ṣòro kiri o. ìdá olójú méjì ni wọ́n ò wọ́n ṣe káàkiri. báwo la child friend mi ó lè ti wà lóyún báyìí ti pẹ́ àdé fojú kọra ara títì ni. Hmm. like you said it's a small world lórí ẹ̀ ló ṣe ní ká máa ṣe dáadáa. wáyé oúnjẹ ta ọ́dà àwọn àgbà yẹn ọ oh, bẹ́ẹ̀ kò tún wọn pè àbí jẹ́ kí n pè wọ́n ìwé. ẹ mi sọ fáṣọ ìgbàlódé kó máa yọmọ o lórí kísà tẹ́ẹ̀rí yẹn ti fìgbà kan ló bá rí torí pa kísà tẹ́ẹ̀rí yẹn ti fìgbà kan ló bá rí ẹ mi sọ fáṣọ ìgbàlódé kó máa yọmọ o ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀? àǹtí èmi èyí tí ló ní. no débọ̀ ló ní kí n dúró dè òun pé òun fẹ́ attend sáwọn kọ́sọ́mà pé kí n tó máa ti attend sí wọn tó n dẹ̀ ní pé kí n kúkú dúró dè àbí. ẹ ẹ nídàá ti dúró ọgọ́ ò lè àtẹ́ẹ̀dì sí ilé ni mo. báwo ló ṣe máa sọ pé ọ̀gá ò lè attend ilé ni ah, ṣé mi bá appointment wá ni ṣé bí boyfriend mi ni mo dẹ̀ wá rí ó dẹ̀ ní kí n ní sùúrù. ẹ ẹ lè dúró ọgọ́ ò nífẹ̀ẹ́ yín mo ti pé ti pé ó ti pé tí mo ti nífẹ̀ẹ́ yín kí ló báwo ló ṣe máa sọ orúkọ báyìí jáde lẹ́nu kò make sense now ah, ah ẹni tèmi àti ẹ̀ ti ń fẹ́ra àti pé wọ́n á sọ wípé kò nífẹ̀ẹ́ mi mọ́ irú ọ̀rọ̀ wo ló ń sọ yẹn. ọ̀gá ò nífẹ̀ẹ́ yín ẹ̀yin lè nífẹ̀ẹ́ ọ̀gá àìmọye different girl tó máa ń kó wá sí ìbàyìí. ní ọ̀pọ̀ fásitì dọ́kun lọ́ba àti ìrísí máa lò ó. ṣé fẹ́ ló tẹ ọlọ́run ẹ máa ló tẹ ni ìyá wọn gan wà lọ́fíìsì báyìí. kí ló sọ. ẹ bá ti sọ ojú nǹkan ó yẹ ká wá wí ó yẹ ká ó yẹ ká wá wí ó yẹ Oh my god ṣé tó máa ń na ọ náà bóyá máa ń táyà ni. mo ti rẹ̀ mí. ìwọ tó ti ṣe three set tó ti táyà. Ah, ṣé kí n bọ́ sí bẹ́ẹ̀ ni. kí ló fi ṣe. láti gbà tí mo ti dé ìtẹ́lẹ̀ mo ní ọmọ kan tí mo gbádùn mẹ́ra mi fúgbà. no in fact. Ah, ṣebí wà tìyàwó ẹ lẹ́jọ́ wa. so kò sẹ́ni tí ò kì í ṣerú ẹ̀. ṣé pé wọn náà wà díẹ̀. confam. no tó bá rí ọmọ tí mi ṣe bí báyìí wàá fẹ́ kú. ayo. ọlọ́ọ̀ba baddest sórí ọmọ tí mo sọ yìí ó mèrè ṣe dákú kò sí style tí ó kì í fún mi ó ti ṣe dóríkodò. tó bá rí bàbá ńlá ọmọ ẹ̀lẹ́ tí mo sọ yìí. really. in fact ó ní mo ti wá ṣe pẹ̀lú ìyàwó mi mi ìfẹ́ kó tán. you doing this too. ṣé mi gbẹ́ni wá ni. Ah! tó bá rí bàbá ńlá ọmọ ẹ̀lẹ́. irọ́ ni ọmọ tá à ń sọ yìí. ti bá lè extend another one month steady iṣẹ́. lórí ọmọ yìí. yes. ọmọ tó ti ṣẹ́yìn fún mi lẹ́ẹ̀mejì. oh my god. <laughs> tó má rí ni mo fẹ́ kí n wà pẹ̀lú ọmọ yìí. no na mo yin work àpò nípàdé eh, babes Fẹ́mi òun ti ọ̀rẹ́ mi tí mo sọ fún ẹ pé mo fẹ́ run into tàjọ ṣọmọdé tàjọ ṣe kékeré Femi, Fẹ́mi nìyẹn Fẹ́mi that's my wife. oh madam good afternoon yeah. how are you doing. ó kàn kúrú ni o ó ní brain. oh <laughs> i can see i can see All right. ó oh yà jẹ́ ká máa lọ. jẹ́ work out náà ṣe fẹ́ kó dáa kó sọ pé ó ń gẹ̀ṣẹ̀ ìyàwó ẹ̀ máa lọ máa yẹ kó fi mí ṣe èyí máa bá ẹ máa bẹ́ẹ̀ mi lè jọ̀wọ́ fílẹ̀. Má bênção. Ah, ṣé wọ́n alright? Ṣé àwọn ìdánwò ni? No, no, no. Kí ló tó wá rọjú mẹ́yàwó tèmi? Oh. Méjì tó níyàn tí ètò ẹ̀. Mi ò lè ṣe yẹn náà. Owó àṣẹ, ṣé o gbọ́ ọmọ tí mo sọ fún ẹ tí mo sọ? Ìyàrá pèlè lọ́wọ́ ti lọ. Wọ́n lọ poison mi she won't do that. I'm sure she's in love with you. Ìdá olójú méjì ni wọ́n o, wọ́n ń ṣòro kiri. Ìdá olójú méjì ni wọ́n o, wọ́n ń ṣèkà kiri. Báwo la ó ti mọ̀ wọ́n o? Báwo la ó ti dá wọn mọ̀ o? Àní báwo la ó ti mọ̀ wọ́n o? Báwo la ó ti dá wọn mọ̀ o? Bọ́bọ́ yìí kàn bísí kọ́ mi ní ṣá. Ṣoré mi tó ń wò yìí ọlọ́run ti fún mi lẹ́bùn kan ọjọ́ tí n bá ti rí olórí burúkú bíi tiẹ̀ báyìí ni mo ti mọ orí èso tán máa so èyí tó bá máa ṣèso rere mo mọ̀ èyí tó bá dẹ̀ máa ṣe oṣù fúri mo mọ̀ sórí ọjọ́ tí mo ti rí bọ̀bọ̀ yẹn ni mo ti mọ̀ kó lórí burúkú oṣù ṣé o ti rí báyìí o ti rí gbogbo rọ́bìṣì tó dálẹ̀ ìwọ náà ló fa ìwọ ló fa. tí bá dẹ̀ gbé bọ̀bọ̀ ìṣépè tí bá gbé ṣépè mi tí ì rí ẹnikẹ́ni tó lè wọ ìpè yẹn kúrò lórí ẹ̀. ọ̀gá tí ó ti tó kéré ìsinsìnyí lọ ṣẹ̀mọ́ pé ó máa ṣépè ìgbà tó yẹ kó ọ̀há àtìṣẹ́ níṣẹ́ lòún rìn dé ń gbà yẹn ṣó ti rí báyìí wọ́ ló fà á kí ló máa ṣe ń sìn. in fact sórí ọjọ́ tí n bá rí bọ̀bọ̀ yìí ìjọ ẹ̀ ni màá gbọ́ mi lọ́wọ́ ẹ̀ ó máa san owó mi ṣáà ni ẹ tí kò mọ̀ rí ọ̀rọ̀ máa bá san owó yẹn lọ́jọ́ yẹn. jọ òjò tán bá pélé yín lórí o tán ní ọjà kí ló rà lọ́wọ́ ẹ̀ ọjà wo ló fẹ́ ló rà o. ah kí ló rà bíi ti báwo ṣé kò gbé mi sùn ni kò gbé mi sùn ni ó máa sanwó nǹkan tó rà mẹ́ òótọ́ ló sanwó ránṣẹ́ sí mi ọlọ́run àwa jẹ́ kó rí gbà ṣó ti gbọ́ tọ́lọ́run bá ló máa rí gbà wàá gbà bóde rí gbà ẹ̀yin méjì ọlọ́run bá yẹn. má tiẹ̀ rí gbà má wọ̀ọ́rì. ọlọ́run àpẹyẹ sí wàhálà ìwọ́n ti gbọ́ máa ṣe máa ṣe bẹ́ẹ̀ fẹ́rẹ̀lẹ̀ fẹ́rẹ̀lẹ̀ èmi mo kàn mí ìṣẹ́ náà ni mo rí pé every time tí mo bá ti ń rántí ẹ̀ àbí tí mo bá ti ń rẹ́rìn sọmọ ọmọ ń jọ bíbí bọ̀ ẹ̀ lójú mi. so mo dàbí ọmọdé mo dàbí ìkókó <laughs> ṣé wàá ra kọ́ọ̀tù máa ń gbé mi kiri. well possible. so. anyway ṣé kí n gba Hello. Yeah, I'm walking. Mm, mo wà nínú bedroom. Má fẹ́ mi ṣe nǹkan kan, mo kàn lie down sórí bẹ́ẹ̀dì. Okay. All right then. Bye. Báwo hmm, ni? Mo kọ́ jẹ́ ká ṣì máa ṣe fàájì mi, so tó bá yá a máa lọ sínú bedroom. Ah, farabalẹ̀ wá jókòó. wá wá jáde rẹ̀. ok mo mọ̀ mo mọ̀ jẹ́ ti ẹ̀jú jíṣẹ́ sọ́mọ rẹ̀ tó bá pé um, ọ̀pọ̀ ẹ̀kú fún ara. ìwọ idà olójú méjì tó ń ṣe ní lọ́ṣẹ́ kiri fàdà. Ah, ipò orí mi pẹ̀lú ọmọ mi. ọmọ ẹgbó. ọmọ tí mo sọ pé lóyún fún mi tí mo ṣe fúnlẹ̀ méjì nìyẹn ó lè kí lè. ìyàwó tèmi. girlfriend mi nìyẹn ọmọ tí mo sọ pé kí mò ń lálẹ́ yìí. babes ojú ọ̀run ibi tó fẹ́ mọ yẹn. ọ̀rọ̀ ń sọ̀rọ̀ báyọ̀ dán dókítà. Lọ ṣe ìwọ wáyé like But how? ní kí ló dé tó kàn ṣe wàhálà sí báyìí náà ṣó fẹ́ ṣe mí léṣe ni ó tẹ̀ kí n pìtì mi rárá ṣó fẹ́ báyé mi jẹ́ náà ṣó pa mí ni. what pa mi lọ you don't understand ṣé mo ti lọ ó kì í respect kí n tún sáré lọ ṣe ilé ìdáná àbí. ah so accuse me since gbàtọ́ pé mo ní kò ti ṣẹ́yìn bíi ten times just twice ṣé wọ́n kejì lélẹ̀. oh sọ ẹlẹ́ẹ̀kejì yìí ò tí ì tó ń tiẹ̀ ó dìgbà tó bá tọ́ ẹ̀mẹ́wàá àbí. no no mi ì mí ìnẹ̀bẹ̀rẹ̀ true. It's alright. You know I want to marry you. Ó mọ̀ náà. Ó mọ̀ láti take time. Ìwọ náà mọ̀ tó one nílẹ̀. Ṣé why ni ṣe bí ọmọdé báyìí? Sí sí o ní ìgbà tí máa fi ọ̀rọ̀ marriage máa my fear mí me. ni you pay more desperate. I'm not bothered about it. Ẹ bẹ̀ mi fẹ́ marry it. Ìwọ ló ni ẹ. Ìyẹn ò kàn mí. But all I'm saying is that a lè continue báyìí ó ní láti máa wá bó ṣe máa máa protect ààrẹ mo dẹ̀ máa ń sọ kínní ìfẹ́ mo ní o ò lè máa kàn o ò lè máa ṣe mí báṣubàṣu bó ṣe wọ̀n ẹ́ náà this thing is too painful. Yeah, oh, you're right but you also know I like it raw. oh you like it raw. yes so èmi ni kí n lọ máa jìyà àbí nígbà tí wọ́n bá ń jẹ́ rọ̀. kì í sọ fún ẹ pé lẹ́yìn ilé ìtura tún ṣẹlẹ̀ marriage ni máa rẹ. ẹ kìlọ̀ fọmọdé the next time ṣe i will not go out. wàá bẹ̀ bí kó má bá a ṣe ṣì fara kò gidná lójijì ìgbọràn sọjẹ bọlọ. ẹ kìlọ̀ fọmọdé. okay kó má ṣe rìn ní pàdó kó má bá ṣe ṣe fara kò gidan lójijì. ìgbọràn má ṣe tán àwọn àwọn ọmọ àṣẹlọ abọ́tì ilé máa yọ yọkọ. ẹ bá wọn wí bóun tí ó dá ó dá kò ló kọ́ méjì gbangba dẹkùn olè ọ̀fọ̀n kújẹkújẹ. mi mọ mi mọ ọmọ kìíní ẹ eh, ọmọ kìíní o wàhálà ti wà báyìí wàhálà ti wà gidi ó rántí ọmọ kan tí mo rí ní gym center. ẹ ìyàwó mi. ìyàwó ẹ wo wo àdán fọra wa lẹ́nu ni o. ṣòro rẹ mi tí mo fẹ́ gba rúùmù yìí fún oníwà lẹ́yìn ọkàn mi ì dẹ̀bẹ́ kú mọ ibi tí mo wà rárá but if possible bá mi wá rùn mí sínú building. mr femi ẹ wò yẹn máa le díẹ̀ o ṣe rí di other building tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ pa yẹn a kì í fi rent àwọn ọ̀rẹ́ ceo la máa lo bẹ̀yẹn tó bá ti dẹ́yìn tàbí tó bá ti wá lọ́ máa lọ síbẹ̀ a kì fi rent. láìdé ó lè possible èmi á ṣe é dáadáa trust me. ẹ sure. confam. ẹ wo mo táwọn ọ̀rẹ́ ceo bá ti dé wọn ò ní lè wọ bẹ̀ o. o ní problem nípa yẹn ọ̀rẹ́ mi yìí náà kì í ṣe kó kúkú fún ẹ lóòsì bíbá finally ó máa máa lọ́ máa bọ̀ ni ẹ ṣọ ẹ dẹ̀ máa. confam n ṣọ. ẹ ẹ kò sí wàhálà ẹ jẹ́ kí sáré bá yín ṣe kí n gbà. kò sẹ́ni tá ó fìnnú wé o lórí èèpẹ̀ ah. tá a rìn yìí o tàwa alẹ́ nìyí náà tá ó fìnnú tọ́ o nígbà tó kàn fún mi. ìwọ bẹ́ẹ̀ pé ó rẹ̀ ẹ́ tí a fi bí ẹ ṣe tó máa ń gbómi jìgìjìgì bó ṣe wù ẹ́. Ah, ṣé o fẹ́ sẹ́ kó o gbádùn ẹ̀ ní. Eh, jọlá tá a nà. Ah, mo ṣe mistake kan láyé mi. Oh, mistake mi ah, mi ò mọ tó wáyé pé mo mọ ibi tó wà ní I wouldn't have gotten married to my wife. Oh bó ṣe ń ṣe polúkú bó ṣọra kálẹ̀mí gan ti rí ẹ ní ìwọ ni ìbá fẹ́ kì í ṣe irú bòbó yẹn kó lè máa wọn torí pọ́fà ni mo ṣe ń fẹ́ o. rírì. àwọn ni òun ò fẹ́ lò mí jù á fọwọ́ bà mí téńté ẹni yẹn because òun lifetime ni àjọ wà pọ̀ bó iwo gbó mi jìgìjìgì so ṣe èmi èmi nu èmi ò fáìn báyìí. o kì manage mi ìwọ ló fáìn jù ìwọ ló mọ ṣe <laughs> jù ó yẹ má bọ̀ má bọ̀ má bọ̀. oh my god. ẹ̀ka oh. mi sọ fáṣọ ìgbàlódé ó máa yọ̀ mọ́ o. Ah, olórí burúkú ni wọn náà. sọyàwó ló ah, ìwọ àbáyàwó tèmi sùn. a olórí burúkú yẹn. òní dà fún ẹ. òní ṣe orí. sọyàwó mi ló. ìwọ àbáyàwó tèmi sùn. fẹ́mi ìyàwó mi. ó fi dà wọ́n ìjà tó fi sá mo fi sá ẹ. ìyàwó tèmi náà ló.

torí títí ò bá fẹ́ bàjẹ́ pátá tí bá kú omi bà tí bá tó bá kú ẹ̀rọ tí bá fẹ́ rí ẹsẹ̀ lé mi ah, tí bá pẹ́ kò mí ní ọmọ àlè ah, olè aṣẹ́wó aṣẹ́wó mi èmi má fọ́ òtí aṣẹ́wó kó sì fún mi aṣẹ́wó má má má aṣẹ́wó jẹ́ ẹsẹ̀ lé mi ah, olè òṣì aṣẹ́wó má fọ́ ọmọ ẹ lórí. ìwọ ọmọbìnrin ìkàmà ni ẹ o ìmú mà ní ká tí ó jẹ ká gbọ́ràn àṣebi ẹ how could you do a thing like this ìwọ. iṣẹ́ èṣù jẹ́jẹ́ kó lè ṣù dúró tó lọ́ fà èṣù mọ́ra ẹ̀ ìwọ o lọ sí oyún méjì ọ̀tọ̀ọ̀tọ̀ fún ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ àti kékeré ìwọ lọ sí oyún fún ìwọ sọ pé iṣẹ́ èṣù èṣù lè ló máa pa ẹ́. ṣe náà I can't even explain. wo wo wo wa wa wa wo láti wákàtí yìí lọ I don't want to set my eyes on you ever again nonsense nonsense. sọ fáṣọ fìgbà kan ló gbà rí torí pa kísà tẹ̀rí yẹn ti fìgbà kan ló gbà rí ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó má yọmọ òbí mi lè ayé yìí táwa yóò kò sẹ́ni tá ó fìnnú wé o lórí èèpẹ̀. iná tá ó fìnú tọ́ o idà olójú méjì ni wọ́n o wọ́n ṣòro kiri o idà olójú méjì ni wọ́n o wọ́n ń ṣèkà kiri báwo la ó ti mọ̀ wọ́n o báwo la ó ti dá wọn mọ̀ o àní báwo la ti mọ̀ wọ́n o báwo la ti dá wọn mọ̀ o àkísà ni wọ́n jẹ́ o wọ́n ṣe bí aṣọ ìgbàlódé o àní kẹsọ fáṣọ ìgbàlódé wọn kó má yọ̀ láyọ̀ ojú o. ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó má yọ̀ mọ́ o. ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó má yọ̀ mọ́ o. torí pa kí sátẹ̀ yẹn ti fìgbà kan ló bá rí torí pa kísà tẹ̀rí yẹn ti dìgbà kan ló bá ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó má yọmọ omi. ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ ṣe ẹ wo èmi náà àánú yín ṣe mí kò ṣe má ní láwọn ọkùnrin tó bá ti gbé ṣe wọn dé báyìí kíyàn gbà fọ lọ́hùn ni. Hmm. ẹ wo òótọ́ ni o àfi kẹ́ yá ṣe sùúrù. ẹ ṣe gan-an pẹ̀lẹ́. ẹ nǹkan ṣẹlẹ̀ lábẹ́ ọ̀rìn àfi kẹ́ ẹ gbà fọ́ náà o ẹni tó bá kọ̀ kó kó gbà ká mọ̀ ọ́. madam madam ẹ ẹ pẹ̀lẹ́ mà ẹ pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́. orúkọ mi ṣẹlẹ̀ sí ẹ ní ṣe olójú orúkọ mi. àmì o. Ah, ewu ò ní gbẹ̀yìn lọ. àmì o. nǹkan ṣẹlẹ̀ ní òtẹ́wàá yìí mà gidigidi jù ẹwà mọ̀ tó jẹ́ ẹ̀dùn ọkàn fẹ́mi bẹ́ẹ̀ mà kí ọ bàbá tiwọn ìyẹn àwọn dáàdì ní sáìdì ọ̀dọ̀ tiwọn kó bá. <laughs> kọjọ máa àwọn dáàdì ọ̀dọ̀ tí náà pẹ̀lú àwọn náà yà yà yà yà yà yà ẹ̀rọ ọlọ́run bá mi. ẹ ẹ sàmà fara boko wa kí ni gbogbo kátìkàtì tó ń sọ kí ló ṣẹlẹ̀. ń tọ́jú èmi jù ó ní pé wọ́n wá sọ di trade by barter tí ọkọ tiyín lóòótọ́ ìwà ìhariwo yẹn pọ̀ gan ọkọ tiyín tó ń ṣe bẹ́ẹ̀ fáwọn ọkọ tiwọn náà ó ń ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà. ẹ ẹ omi ìgbé ọkọ mi ó. ṣé ìwọ ni. èso ìwọ náà. ìwọ ni. ó ti dálẹ̀. èso ìwọ náà. tọ́ o ìdá olójú méjì ni wọ́n o wọ́n ń ṣòro kiri o ìdá olójú méjì ni wọ́n o wọ́n ń ṣèkà kiri báwo la ó ti mọ̀ wọ́n o báwo la ó ti dá wọn mọ̀ o àní báwo la ó ti mọ̀ wọ́n o báwo la ó ti dá wọn mọ̀ o àkísà ni wọ́n jẹ́ o wọ́n ṣe bí aṣọ ìgbàlódé o. Àníkẹ́ sọ fáṣọ ìgbàlódé wọn kó má yọ̀ láyọ̀ jò. Ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó má yọ̀ mọ́. Ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó má yọ̀ mọ́. Lórí pa kísà tẹ́ẹ̀rí yẹn ti fìgbà kan ló bá rí. Torí pa kísà tẹ́ẹ̀rí yẹn ti fìgbà kan ló bá rí ẹ bá mi sọ fáṣọ ìgbàlódé kó má yọmọ o.